mana mana o kanjoro egwe la roba mana mana o kanjoro egwe la roba o ele egwe la roba chogun ba ba nada ya wese o. Carachola, guiniguao. oh.

nígbà ba, láró bá o bàbá bò náà bàbá.